ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì yìí ìròyìn láwọlé sùn ló ń dé sí etígbọ̀ yín láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency orúkọ mi ni rabiu karimat ọláyẹmí síwájú ẹ gbọ́ àwọn kókó tí ó wà ní inú ìròyìn olùdíje ipò gómìnà ní ìgbà kan rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ adébáyò adélábù ti sọ wípé mo ṣetán láti gba ìjọba lọ́wọ́ ṣèyí mákindé lọ́dún 2023 ẹgbẹ́ òṣèlú all Progressive congress apc ti fa ọjọ́ ìdìbò abẹ́lé wọn sẹ́yìn oríṣi nǹkan ìjà olóró ni wọ́n ń tọ́jú sínú ọjà alàbàràgó ní ìjọba ìpínlẹ̀ èkó ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀kan lára àwọn tó fẹ́ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc adébáyọ̀ adélábù ti fọwọ́ ìdánilójú sọ̀yà ó ní ọlọ́run ti yan òun láti wá tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ náà adélábù ẹni tí ó ti kọ́kọ́ díje nínú ẹgbẹ́ òṣèlú apc lọ́dún 2019 fún ipò gómìnà ṣàlàyé síwájú sí i pé ọlọ́run ní pé àsìkò òun ò tí ì tó láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà náà lọ́hùn ṣùgbọ́n ó ti tó àkókò báyìí láti gba ìjọba kúrò lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà ṣèyí mákindé torí pé ó kùnà láti ṣe àwọn ohun ìdàgbàsókè tó péye sí ìpínlẹ̀ ọ̀yọ́ adélábù sọ̀rọ̀ yìí nígbà tí kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ́fíìsì APC tó ń bẹ lágbègbè Òkè-Àdó nílùú Ìbàdàn. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fa ọjọ́ ìdìbò abẹ́lé wọn sẹ́yìn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù yìí ni wọn yóò yan olùdíje fúnpò ààrẹ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ní akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC felix morka kéde fáwọn oníròyìn pé àwọn ti ti ṣàtúnṣe sí àwọn ọjọ́ tí ìdìbò ààrẹ àtàwọn míì yóò wáyé ó ṣàlàyé pé lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ àpàṣẹ ẹgbẹ́ náà làwọn fẹnu kò pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n sí ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ oṣù karùn-ún yìí ni ètò ìdìbò abẹ́lé fún ipò ààrẹ yóò wáyé èyí wá sẹ́yìn ju ọjọ́ kọkànlélọ́gbọ̀n ọjọ́ sí ọjọ́ kìíní oṣù kẹfà tí wọ́n ti kọ́kọ́ fẹnu kò sí tẹ́lẹ̀ bákan náà ni àyípadà dé bá ọjọ́ tí wọn yóò dìbò àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àwọn aṣojúṣòfin àtàwọn asòfin àgbà pẹ̀lú àwọn gómìnà ìròyìn tí a fi máa káàdì rẹ̀ ńlẹ̀ ní tòní lónìí oríṣiríṣi nǹkan ìjà olóró ni wọ́n ń tọ́jú sínú ọjà alábàáràgọ́ níjọba ìpínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ní àwọn ti parí ètò lórí àtúnṣe ọjà tó gbajúmọ̀ bíi ìṣáná ẹlẹ́ta kan tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ ọjọ́ nípínlẹ̀ èkó látàrí bíjọba ìpínlẹ̀ náà ṣe fáwọn ọlọ́jà àtàwọn olókoòwò tó ń ṣe káràkátà lọ́jà ọ̀hún ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá péré ìyẹn ọ̀sẹ̀ méjì láti fi palẹ̀ ẹrù wọn mọ́ kí wọ́n sì wá ọjà wọn síbòmíì torí wọ́n láwọn máa wó ọjà náà lulẹ̀ pátápátá kọ̀mándà ikọ̀ ọlọ́pàá ayára ṣàṣà èkó ìyẹn ìyẹn rapid response squad csp ọláyínká ẹgbẹ́yẹmí sọ̀rọ̀ lórí ìdí tíjọba ṣe fẹ́ kí káràkátà ṣe fẹ́ kí katakata wọn lọ pitú ọwọ́ rẹ̀ lọ́jà náà nínú àtẹ̀jáde kan ó ní ikọ̀ àwọn ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ rrs àti táwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe amúṣẹ́ṣe tó ń rí sọ́rọ̀ àyíká Lagos State Environmental and Special Offences Unit Task Force èyí tí ẹgbẹ́yẹmí ń darí ni ìròyìn tó ń jáde láti agbègbè alábàrágò yìí pàápàá láti inú ọjà náà fi hàn pé àwọn olubi ẹ̀dá kan ti sọ ọjà alábàrágò di ilé ìkẹ́rùpamọ́sí fún nǹkan ìjà olóró ó sì ti di ibùba àwọn ọ̀daràn àti pé ìjọba fẹ́ tún ọjà náà kọ́ sí ti ìgbàlódé kí wọ́n mú àwọn hóròhóró àti ibi kọ́lọ́fín ọjà náà kúrò fún àǹfààní wọn àǹfààní àwọn ará ìlú kò ní jù báyìí lọ lórí ìròyìn láwọlé sùn láti iléeṣẹ́ campus radar funab ní àṣálẹ́ tòní títí ìgbà mìíràn tí a ó máa ní àǹfààní àti máa pàdé orúkọ mi ni Rabiu Karimat Ọláyẹmí ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì yìí ìròyìn láwọlé sùn ló ń dé sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency orúkọ mi ni rabiu karimat ọláyẹmí síwájú ẹ gbọ́ àwọn kókó tí ó wà ní inú ìròyìn olùdíje ipò gómìnà ní ìgbà kan rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ adébáyò adélábù ti sọ wípé mo ṣetán láti gba ìjọba lọ́wọ́ ṣèyí mákindé lọ́dún 2023 ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ti fa ọjọ́ ìdìbò abẹ́lé wọn sẹ́yìn oríṣi nǹkan ìjà olóró ni wọ́n ń tọ́jú sínú ọjà alàbàràgó ní ìjọba ìpínlẹ̀ èkó ẹ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀kan lára àwọn tó fẹ́ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc adébáyọ̀ adélábù ti fọwọ́ ìdánilójú sọ̀yà ó ní ọlọ́run ti yan òun láti wá tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ náà adélábù ẹni tí ó ti kọ́kọ́ díje nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2019 fún ipò gómìnà ṣàlàyé síwájú sí pé ọlọ́run ní pé àsìkò òun ò tí ì tó láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà lọ́hùn ṣùgbọ́n ó ti tó àkókò báyìí láti gba ìjọba kúrò lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà ṣèyí mákindé torí pé ó kùnà láti ṣe àwọn ohun ìdàgbàsókè tó péye sí ìpínlẹ̀ ọ̀yọ́ adélábù sọ̀rọ̀ yìí nígbà tí kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọ́fíìsì apc tó ń bẹ lágbègbè òkè àdó nílùú ìbàdàn ẹgbẹ́ òṣèlú all progressives congress apc fa ọjọ́ ìdìbò abẹ́lé wọn sẹ́yìn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù yìí ni wọn yóò yan olùdíje fúnpò ààrẹ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ní akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc felix morka kéde fáwọn oníròyìn pé àwọn ti ti ṣàtúnṣe sí àwọn ọjọ́ tí ìdìbò ààrẹ àtàwọn míì yóò wáyé ó ṣàlàyé pé lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ àpasẹ̀ ẹgbẹ́ náà làwọn fẹnu kò pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n sí ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ oṣù karùn-ún yìí ni ètò ìdìbò abẹ́lé fún ipò ààrẹ yóò wáyé èyí wá sẹ́yìn ju ọjọ́ kọkànlélọ́gbọ̀n sí ọjọ́ kìíní oṣù kẹfà tí wọ́n ti kọ́kọ́ fẹnu kò sí tẹ́lẹ̀ bákan náà ni àyípadà dé bá ọjọ́ tí wọn yóò dìbò àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àwọn aṣojúṣòfin àtàwọn asòfin àgbà pẹ̀lú àwọn gómìnà ìròyìn tí a fi máa káàdì rẹ̀ ńlẹ̀ ní tòní lónìí oríṣiríṣi nǹkan ìjà olóró ni wọ́n ń tọ́jú sínú ọjà alàbàràgò níjọba ìpínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ní àwọn ti parí ètò lórí àtúnṣe ọjà tó gbajúmọ̀ bíi ìṣáná ẹlẹ́ta kan tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ ọjọ́ nípínlẹ̀ èkó látàrí bíjọba ìpínlẹ̀ náà ṣe fáwọn ọlọ́jà àtàwọn olókoòwò tó ń ṣe káràkátà lọ́jà ọ̀hún ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá péré ìyẹn ọ̀sẹ̀ méjì láti fi palẹ̀ ẹrù wọn mọ́ kí wọ́n sì wá ọjà wọn síbòmíì torí wọ́n láwọn máa wó ọjà náà lulẹ̀ pátápátá kọ̀mándà ikọ̀ ọlọ́pàá ayáraṣàṣà èkó ìyẹn ìyẹn rapid response squad csp ọláyínká ẹgbẹ́yẹmí sọ̀rọ̀ lórí ìdí tíjọba ṣe fẹ́ kí káràkátà ṣe fẹ́ kí katakata wọn lọ pitú ọwọ́ rẹ̀ lọ́jà náà nínú àtẹ̀jáde kan ó ní ikọ̀ àwọn ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ rrs àti táwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe amúṣẹ́ṣe tó ń rí sọ́rọ̀ àyíká lagos state environmental and special offences unit task force èyí tí ẹgbẹ́yẹmí ń darí ni ìròyìn tó ń jáde láti agbègbè alábàrágò yìí pàápàá láti inú ọjà náà fi hàn pé àwọn olubi ẹ̀dá kan ti sọ ọjà alábàrágò di ilé ìkẹ́rùpamọ́sí fún nǹkan ìjà olóró ó sì ti di ibùba àwọn ọ̀daràn àti pé ìjọba fẹ́ tún ọjà náà kọ́ sí ti ìgbàlódé kí wọ́n mú àwọn hóròhóró àti ibi kọ́lọ́fín ọjà náà kúrò fún àǹfààní wọn àǹfààní àwọn ará ìlú kò ní jù báyìí lọ lórí ìròyìn láwọlẹ́sùn láti iléeṣẹ́ campus radar funab ní àṣálẹ́ tòní títí ìgbà mìíràn tí a ó máa ní àǹfààní àti máa pàdé orúkọ mi ni Rabiu Karimat Ọláyẹmí